ẹ̀yin ní information sẹ̀ lọ́dọ̀ Yomi níbo èmi máa di mo máa di pani, ni kí ni tójú tìyẹ́ làparò fi ń ṣe kí ni tó fi ń ṣọ́ ilé ẹ̀ kò sáyè fún yìí you cannot get anything ìjọ tẹ bá tó rí information lẹ máa analyse ìjọ tẹ bá rí information jókòó sínú yàrá yín inú rẹ yín ò ń bà yín rẹ nǹkan ni ṣé inú rẹ yín kì í bà yín rẹ nǹkan ni ìgbìrà ló wí bẹ́ẹ̀ wọ́n ní ṣẹ́nu ilé yóò ń gbà yín lẹ́ẹ̀kan ni. ìjọ tẹ bá rí analysisi tí àwọn lẹ́gà tìmù bẹ́ẹ̀ nǹkan tán bá jọ́ tán bá yá wọ́n sì ní blue moon tán bá gbé jáde ẹ ẹ lọ sí platform ẹ lọ máa analyse. ìjọ tẹ ẹ bá ẹ ṣàrí bẹ ṣe ń ṣe ségesège ẹ ṣàkín wá everyday ẹ ṣe wá everyday no torí pé rí information ẹ̀yin wo ìgbà títí eh, àyànfẹ́ ṣẹlẹ̀ lánàá ẹ̀rí tẹ́rìsì tó jáde ẹ̀rí tó jáde tó bá ń sọ̀rọ̀ létí yín báyìí ó gbé tí yín bó máa ròyìn ni tẹ́rìsì torí pé ó ti kàn ó kàn ti rí nǹkan tó kàn ṣẹlẹ̀ lánàá báyìí mo ṣe hàn pé mò ń sọ fún yín lánàá wípé ẹ máa wò ó eréṣin máa fẹ́ báyìí wọn o ṣe é pé wọ́n báyìí wọn they they bought them to themselves náà wọ́n á sọ pé eh, ẹ jọ o any platform tó bá ti rí i pé wọ́n ti ń bú àyànfẹ́ àbí tó ti ń bú gbogbo àwọn sísá wa yìí ẹ jọ ẹ máa bá ẹ jẹ́ ká lọ síbẹ̀ with full force ká lọ máa defend wọn let's go there and defend our sisters let's go there and defend àyànfẹ́ and defend orí yín bàjẹ́ tí n bá rí yín lórí péjì mi tí yín ta tí n bá rí ẹni wọn nà bí ẹ̀yin olóṣì wọ́n ti réyàn wọ́n ti réyàn wọ́ mọ́ra wọ́n ti wọ́ wọn mọ́ra wọ́n wọ́ wọn mọ́ra wọ́n ti rí wọ́n ti rí another client wọ́n ti rí another another fans wọ́n á sọ pé she's a they are fans now they are fans orí yín bàjẹ́ ẹ̀yin olórí burúkú yìí. ẹ má jẹ́ kán rí anything mọ́ ẹ rí i pé wọ́n ní máa jáde mọ́ lójoojúmọ́ ẹ rí wọn propaganda náà kọ́ ẹ̀rí pé ségesège ló máa ṣe ìnèdè ìgbà míì ó lè jẹ́ bá bí kinní ló kàn máa wá ìnè two days ìgbà míì kò ní wá gbẹ́jẹ́ kan rí ẹjẹ́ kí lọ́ọ̀yà yẹn kó a máa ṣiṣẹ́ pẹ̀lú yọ̀mí ojoojúmọ́ náà máa gbé oríṣiríṣi ìgbà yẹn ni ilé olórí burúkú halloween náà máa ní good news good news breaking news breaking news olóṣì gbogbo nǹkan tí ò yẹ kí wọ́n gbé jáde ló máa sọ tó máa fẹ̀ fún un orí wọn ti burú ẹ̀yin olóṣì ẹ̀yin olórí burúkú yìí kò fún ọ lè ṣàyédé sọ pé kán wá kọkàn ṣe nǹkan tó kàn máa mú un dára wọn nínú dirọ́ náà they will just come tí wọn bá tí ò bá ti sí information tí wọ́n ti ta nìyẹn tí wọ́n ti ta information ni wọ́n ti fi ṣe wọ́n kò sáyè àní kò sáyè anywhere tí Yomi bá ń lọ wọn ò bí yín lọ́ọ̀yà kọ́ lọ́ọ̀yà ni. olórí burúkú ààrẹ àsínwín ọ̀sínwín ènìyàn ọ̀sínwín ènìyàn ó lo halloween ó ní ó ní ó ní yọ̀mí ṣé halloween ló sọ bẹ́ẹ̀ nàbí ta ló tẹ̀ sọ bẹ́ẹ̀ nu wọn no kudini ni kúdí olójú kánsà òun ló sọ ó ní pé ó ní ó ní ó ní yọ̀mí fábíyì ó ní kò wà registered yọ̀mí fábíyì wà registered mi kàn lè post ẹ̀ ń bíbá yín wọ́n máa ní mo gbé information jáde wọ́n máa flag wọ́n máa flag mi tiktok á flag mi ó ní certificate ó ní certificate ẹ̀ ń bọ̀ fún information they are coming for information bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ máa extract nǹkan tí Yomi bá ti gádà orí yín burú lọ́rùn yín ẹ̀yin olórí burúkú yìí àṣírí yín ti tú kó tó bò àṣírí yín ó ti tú kó tó bò ta ni Oríyọ̀mí wà lóore èèyàn Oríyọ̀mí wà ní òrí èèyàn yóò olórí burúkú adá tó jókòó Ọlọ́run ló mọ ibi tí adá wà èèyàn mélòó àwọn mélòó ni adá ti fi foundation ẹ̀ tó ti fi ṣe kinní fún èèyàn mélòó èmi ò bá kíní mi ò bá. èmi ò bá foundation adájẹ́ o mi ò bá jẹ́ but kí adá wà láyè títì eléyìí sẹ̀ kò sáyè sẹ̀ kò sí àyè nígbà tí Yọ̀mí dé mísà Yọ̀mí ní mo dá wà ní o bó ń ṣe kán mi ní o fúnra mi ní o mo dá ó dá wà ní ẹ̀yin mélòó lẹ bá rẹ́gísì àbórí yín burú ni olórí burúkú ọ̀sìn lẹ́nìyàn olòṣì ẹni tá yóò yẹ má ṣàǹfààní ọ̀sìnwìn halloween ó ní wọ́n máa ń gbé ẹ ó ní wọ́n fẹ́ wọ́n fẹ́ declare wọ́n tẹ̀dọ̀ lórí burúkú gbogbo ẹ̀yin tẹ̀ ń kọ sábẹ́ comment ẹjọ́ kí ló tẹ̀ máa ń ṣàwọn ẹlòmíì nù gbogbo ẹ̀yin tẹ̀ ń kọ sábẹ́ comment section ọ̀sìnwìn ènìyàn tẹ máa sọ wípé ẹ à olúwo ṣé o wá tẹ̀ lọ gbé kọ́ńfì yẹn wá tẹ̀ lọ declare wanted ẹ ṣé ẹ ti bí pé kí ló dé tí wọ́n pé wọn mà ti declare kọ́ńfì wanted kí ló dé tẹ̀ ṣe kọ́ sábẹ́ comment section ni ẹ wà gọ́líbù ṣá some people are gọ́líbù say no to Bankole and Smith working with or teaming with Yomi Fabiyi Yomi Fabiyi is alone ẹ fi Yomi Fabiyi lẹ̀ ó mọ̀ ọ̀dọ́mọdé tó tó tó ṣe ṣá tó prapra. ẹ rí bí Bankole ṣe rí ni ẹ rí bí Bankole ṣe rí ni ẹ rí kóòtù tó wà lọ́rùn Bankole tó ti dàgẹ̀rẹ̀ báyìí Bankole ti dàgbà àti ẹ̀fẹ́ ó dàgbà o kò dàgbà we don't want him àfi àwọn àwọn analog reasoning we don't want analog reasoning. We want digital reason, uh, reasoning. ṣé ti gbọ́ mọ́mí jókè no no to Bankole no to Smith no to anybody from Aries and, uh, eh, Aries and uh, uh, kí wọ́n ti ń pè Aristo ó ṣe jẹ́ ọ̀dọ́ yín náà wá èmi ò sọ pé kó wá sọ́dọ̀ mi o ò torí ń gbà àá kàn fi jẹ́lọ́sì ni torí pé ó ti lọ sọ́dọ̀ mọ́mí jókèm ó ń jẹ́lọ́sì ni no ó ṣe jẹ́ ọ̀dọ̀ yín wọ́n rí pé ẹwà emotional torí yẹn náà ṣe wá wọ́n ẹ̀rí bí aristo ṣe ń sọ̀rọ̀ ǹjọ́ yẹn ẹ rò pé aristo lè jẹ́ kankan tán torí pé ó fẹ́ mú ìyá yẹn torí pé ó fẹ́ mú ìyá yẹn ó wá ránṣọ lẹ́wú lẹ́wú lẹ́wú lẹ́wú lẹ́wú tó iṣẹ́ yẹn andy náà jókòó síbi ó jókòó sórí awọ andy iṣẹ́ ẹ̀ ti já andy iṣẹ́ ẹ̀ ti já andy jókòó sórí awọ ẹni pé kò tẹ̀ on mute ó jókòó pa ni níjọ́ yẹn níjẹta ó jókòó pa níbo a máa fi ìgbálẹ̀ ọwọ́ la máa fi la máa fi gbọ̀n yín dànù a máa fi ọwọ́ gbọ̀n dànù ẹ̀yin níbo láti bo síbo láti àti bo síbo ẹgbẹ́ eh, foundation olórí burúkú olórí burúkú Larry olórí burúkú Larry tó lọ yá owó ní Belgium tó fi wọ mọ́tò wá sí sí Nàìjíríà ẹ lulẹ̀ ẹ ń wó orí yín bàjẹ́ orí gbogbo yín bàjẹ́ ẹrẹ̀yìn alálowìn alowìn ìsọnu òun sọ fún Larry wípé òun sọ fún Larry wípé pé ṣèbí wọ́n kàn ní kò má tí wọ́n kàn ní kò má tí kóòtù kàn sọ pé kò má tí kò má ṣe tribute ní àwọn déètì tó sọ ẹ́ we are going to shift it ṣebí a ṣe máa ṣe àbí ṣe báyìí má ó rí yín bàjẹ́ ẹ lọ ṣe kárí yín. ibi ìbàdàn náà mo ti sọ fún yín níjọ́sí pé ẹ lè ṣe é ẹ̀rọ you think say i dey play ṣé na ṣeréṣeré yìí call am tèmi bá ti sọ mo ti sọ nìyẹn tó bá ti jábọ́ lẹ́nu mi ó ti jábọ́ ní tiyín ti ta bá ti sọ pé tiyín ta ẹ sọ pé ó ti lọ. bí golden sì ṣe sọ lánàá ó ní ẹ sọ pé ó ti lọ ìyẹn náà ní ìdánwò ó ti lọ ó ti bọ́mọ yín lọ́wọ́ Yomi ti lọ you cannot eh, you cannot join him ẹ lè join ẹ má máa ẹ má máa ṣòṣì bí ẹran aṣẹ́wó lọ́dọ̀ yín ni lọ máa kó àwọn wùmí wà àwọn wùmí tẹjọ́ ń ṣòṣì roboto ṣèbí ó níbẹ̀ ṣe é ṣe kó tó di pé o lọ àmàrí ẹ fún bíi gbogbo last week àmàrí ẹ gbogbo last week ibo ló lọ ó wọlẹ̀ lọ bí àrá ó wọlẹ̀ bí àrá olórí burúkú olòṣà wa máa sọ̀rọ̀ tó bá ń sọ ádá ẹ̀ pé ó ń gbé máikrófóònù sí ẹ̀yìn gangan létí olóṣì you go nowhere lọ́ọ̀yà yín inú yàrá ìyàwó ẹ̀ ló ti máa ṣe ló ti máa dájọ́ ẹ̀ inú yàrá ìyàwó ẹ̀ èyí kíní burúkú ẹ máa máa wá information kò síbi ẹ rí o lẹ́yìn ilé wọn á tún gbé nǹkan míì dìde o ẹ bá ṣe ń dé àsìdè come una go dey collect as una dey come una go dey fall una go dey lulẹ̀ lulẹ̀ níyìn lulẹ̀ ẹ jábọ́ pọ̀ ẹ máa máa jábọ́ ni ẹ máa lulẹ̀ ẹ lílọ lọ́ọ̀lọ́ ẹ mọ̀ ẹ mọ̀ lulẹ̀ ni ibo Yomi Fabiyi he will cause he's not a baby he will if he need a lawyer he will provide it himself a lè mọ̀ pé òun ló lọ mú lọ́ọ̀yà fún ara ẹ̀. He knows what suits him. He knows what suits his eh, iṣẹ́ foundation tó ń ṣe. We can recognize Yomi Fabiyi's foundation. Who are you? Yomi we know. His foundation we know. But uh, you, Halloween and Aristo, who art thou? Yomi we know, his foundation we know, Halloween, who art thou? ẹ mà eh kéku ni ẹ waterful bucket o waterful bucket ẹ máa lọ ra bucket ẹnìkankan yín ẹ ra bucket ẹ Eh ra korobá kẹ máa sunkún sí ẹyin agbáwọlẹ̀ la máa gbà yín a máa gbà yín wọlẹ̀ ni a gbà yín wọlẹ̀ ni kò sí ẹ lè gbé yín mọ́ níbo wọ́n ti fún yín ní first chance ẹ ti misuse opportunity ìwọ ẹ bá mi rántí ijọ́ ẹ bá mi rántí ijọ́ tí tí halloween tó ti kígbe breaking news breaking news breaking news break ẹ bá mi rántí ijọ́ wo ni ìjọ́ wo ni halloween ti kígbe breaking news gbẹ̀yìn ẹ bá mi rántí ìjọ́ wo ó ti pẹ́ e don take e don take <laughs> ibo ni láfin kinní wà ń bíbá ah, kí ló máa ń ṣe mí mi kì í rántí pa ẹjẹ rẹ́rìn ó ti pẹ́ ó ti pẹ́. I'm bringing information tomorrow from a reliable source from a reliable source man yìí this uh, Oladayo, Pierce Oladayo is working with Aries Oladayo is working for Elegushi Oladayo is anti-justice Pierce ghost tó ghost he is working for Elegushi and he is working hand in hand pẹ̀lú bèbè bíi and Ọládayọ̀ is close to the legal team ẹjọ́ yìí legal team ẹ bá mi lé Ọládayọ̀ o Ọládayọ̀ knows the legal team ó máa ń pè wọ́n Ọládayọ̀ máa ń pè wọ́n kiri ó máa ń pè everybody gùrẹ́sì o ó ń pe kọfí ó ń pe kò sí àwọn tí Ọládayọ̀ kì í pè ṣó ti yẹ yín bẹ́yẹn pèmí ti delete ẹ̀ ti pẹ́ o mo ti block ẹ̀. Eh ọládàyọ̀ ṣó rí mi bá sọ̀rọ̀ mọ́ ṣó rí mi bá sọ̀rọ̀ ṣó òun lọ ọládàyọ̀ náà Pierce, ṣó rí mi bá sọ̀rọ̀ mọ́ no ò rí mi bá sọ̀rọ̀ mọ́ mo ti jù ẹ́ sínú kànga torí mo rí i pé ó fẹ́ lọ fà mí fún elégùṣì ni mo ti dà ẹ́ nù mo ti jù ẹ́ sínú kànga ìwọ ó fẹ́ ìwọ fẹ́ ta èmi fún elégùṣì pierce o fẹ́ ta èmi fún Elégùṣì o wá ń wá wá wá máa fi àwọn ẹjọ́ kankan sùn mí wá wá máa rojọ́ wá máa táìpù wá máa táìpù wá máa táìpù fún mi wá máa táìpù wá máa ṣe kíní máa tẹ̀ sọ ókè nísètò ẹ kò mọ̀ pé à ó dà pé mo wà pissed off wá tún máa táìpù lọ mo ti dà ẹ́ nù mo ti block ẹ o fẹ́ wá fà mí fún o fẹ́ lọ fà mí fún Elégùṣì ni mo ti dà ẹ́ nù ìwọ ẹ lè rí mi tẹ bá lẹ máa mú mi lénìí ẹ mú mi lọ́la ẹ ọ̀la lẹ máa máa mú bàbí báwo náà ṣe ń sọ èmi no èmi kẹ èmi ò lè jẹ́ kí kẹ kó kẹ súnmọ́ mi kẹ wá jẹ mí kó wá lọ kó mọ kí mi kó wá lọ fún Elégùṣì igbó igbó moti dainu, dà Pierce you might be watching me now moti dainu. dà ẹ́ nù sígbó ó fẹ́ lọ fà mí fún Elégùṣì lọ́wọ́ níbo níbo ó ti ó ti ó ti jẹ́ sí kànga tipẹ́ mo lé e títí mi ìmọ́bi tó ti lọ rí nọ́mbà mi ó ní kí n fún ẹ ní nọ́mbà mi lórí TikTok mo ní mi ò fún ẹ ní nọ́mbà mi mo nítorí pé ìwà ọwọ́ ẹ̀ ò mọ́ mo sọ mo níwà ọwọ́ ẹ̀ ò mọ́ mo sọ fún ẹ àbí mi ò sọ fún ẹ mo sọ fún ẹ mo níwà ọwọ́ ẹ̀ mo ní alárekereke ènìyàn ni ẹ ọkùnrin àgbàlagbà ni ò ń ṣọmọdé o ò kí ń ṣe under forty o ò ṣe under forty o under sixty ni ẹ o mo ní ìwà owó ẹ ò mọ mo nítorí bo mo ní mo ní bó ṣe máa ń screenshot ẹ wò ó tí àwa bíi mẹ́wàá for instance sẹ́wàá bíi mẹ́wàá tàbá wà tí ọládàyọ̀ pierce ghost tó bá wà ní àárín àwa mẹ́wàá yẹn ṣó ti yé yín tí àwa mẹ́wẹ̀ẹ̀wá bá ń communicate pẹ̀lú ghost ṣe rí ṣe rí chaati tèmi ó máa screenshot ẹ̀ ṣe rí gbogbo àwọn mẹ́wẹ̀ẹ̀wá yẹn ló máa send ẹ̀ sí bí màá yẹn ṣe ń ṣe nìyẹn bí má yẹn ṣe ń ṣe nìyẹn so anything tí wọ́n bá ti discuss ní legal ní legal kìíní ó make pé ó ti ojú bọbẹ̀ in the name of pé justice fighter ló òun ló ń pín owó kiri níjọ́ yẹn ò ṣe rántí ṣe rántí ẹni tó ń pín owó kiri ẹ̀ Múyìwá London kò ń ṣe Múyìwá bàbá Mohbad o tó pe rẹ̀ ní Múyìwá òun ló dájà lẹ̀ ní alákọ̀ọ́kọ́ tó fi fa Múyìwá bàbá Mohbad ó lọ ń pèrè ẹ̀ fún àwọn girls àwọn obìnrin tó wà ní justice ó lọ ń pèrè ẹ̀ fún wọn ní Múyìwá ó lọ impersonate rẹ̀ as Múyìwá bàbá Mohbad náà ṣe ń fa bàbá eh, Múyìwá nígbà yẹn ẹ máa rántí o a screenshot mẹ́sẹ̀gì là lọ fẹ́lẹ̀ a kúrò ń bẹ afẹ́lẹ̀ afẹ́lẹ̀ a ti máa fọwọ́ dẹ̀ kiri. òun náà ló ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú Aries tẹ́ bá ti ń gbọ́ tí Aries sọ pé breaking news ẹ mọ the last breaking news tó sọ níjọ́sí tó sọ pé the money they collected from here eh, they pay eh, lawyer kini they pay san one eh, ten million they pay pierce ló ń sọ fún ẹnu pierce ló ti gbọ́ ẹnu pierce the last breaking news tó ń sọ káàkiri nígbà yẹn they pay san ten million they pay kinní kan two million they ṣe kinní kan it's remaining kinní kan million PS òun ló ń fún ní gbogbo kinní yẹn. pọ̀ nísì wọ́n ti sọ PS di eh, Luciferi wọ́n ti lé kúrò ní wọ́n ti wọ́n ti boycott ẹ̀. PS ó máa ó máa fi ó máa wá níwàá bíi pé justice for Mohbad lòun tó ń pè ní ghost ni o pierce tó lóun jẹ́ ghost ṣó ti yé yín wọ́n ní he has been boycott ṣé ẹ̀yin tún gbọ́ anything breaking news lẹ́nu halloween ṣé ẹ tún halloween tó ń bá bí bàbá ẹ bàbá ẹ tó ṣekù tó ṣekù bí bí bí àwọn tó mu start yẹn tó bá tó bá bí bàbá ẹ lé ìyá ẹ bọ́ síta nírọ̀lẹ́ kó wá ṣe breaking news kọ́ tán bá bí yín tán bá bí ẹ da bàbá ẹ tán bá bí ilé ìyá ẹ tá ẹ pé bàbá ẹ òun ló dó ìyá ẹ ẹ tó dó ìyá ẹ tó wá fi bí ọmọ òṣì ọmọ àlè ọmọ àbí ìpàbẹ ọmọ tẹ pé you cannot look you cannot uh, uh, leap before you look àbáwọn ẹ ṣe ń sọ. So tó jẹ́ wípé o kàn délẹ̀ Yorùbá wá ń tẹ̀lé bàṣàbàṣù ń tẹ̀lé bàṣubàṣu ó ṣe bí ẹni ó ṣe ní ha o ẹ́ torí pé o ti fẹ́ ọkùnrin Yorùbá torí pé o ti fẹ́ Yorùbá lọ́kọ tó fi bí àwọn ọmọ bíi méjì àbí mẹ́ta yẹn torí pé o ti fẹ́ Yorùbá o wá ń tẹ̀lé bàṣubàṣu ó ń tẹ̀lé lé wa lórí tó má bí ẹ lè já ẹ bọ́ síta kó wá ṣe breaking news kíkú pa ẹ́ wo lòṣo lórí burúkú wọ́n ti wọ́n ti yọ pierce bíi jìgá wọ́n ti yọ bíi jìgá wọ́n ti lé dànù wọ́n ti lé olórí burúkú pierce wọ́n ti lé sílẹ̀ àlàyé wọ́n ti lé bí bí àwọn falling angel ṣe rántí àwọn falling angel yẹn bọ́n ṣe bọ́n ṣe bọ́n ṣe fọ́ọ̀lù ẹ̀ nìyẹn pierce oh you cannot reach me again tó bá wù ẹ́ tún lọ fi another number kó fi háàdì kó tún háàdì kó tún fi chaati mi màá tún block ẹ kó o tún lọ lo another number kó o fi hard number mi màá tún block ẹ̀ torí èmi ò mọ ibi tó ti rí whatsapp number mi ó ní kí n fún ẹ ní nọ́mbà mi mo ní mi fún ẹ mo ní ọ̀dàlẹ̀ mo ní mo ní mo ní ìrìn ò mọ́ mi ì mọ́bí tó ti lọ gba nọ́mbà mi mo bí ẹ mo níbo ló ti rí nọ́mbà mi olóòbí àwọn èèyàn ni ó kúkú dẹ̀ ní parọ́ ó tún ní parọ́ sí yẹn olóòbí àwọn èèyàn ni ó láwọn èèyàn ó láwọn kan ló fún mi ló fún ẹ ní mi èmi èmi ló fẹ́ lọ hand over lé Elégùṣì lọ́wọ́ kakulu fún ẹ àgbà òṣì agbóṣìkà àgbà òṣìkà agba rádaràda àgbà játijàti àgbà rédèrèdè ó máa máa jẹ fàdìyẹ kiri ni ó máa jẹ fàdìyẹ ó máa rojọ́ ni kí ló dé could you believe pé Bukky Jesse mọ láti Bukky Jesse wà tó ti sọ̀rọ̀ PS yẹn life tó wà èmi náà wà ń bẹ ó mọ̀ pé mo wà ní life yẹn o could you believe pé gbogbo chaati Bukky Jesse níjọ́ ó dẹ̀ record gbogbo ó send ẹ̀ sí mi kan tó tẹ̀ múnú bí mi nìyẹn I will not change my number because of him ṣebí blocking mode wà ń bẹ just to press something ni ẹ ẹ understand ó gbogbo chaati sínú whatsapp message ó dẹ̀ send ẹ̀ sí mi pé ẹ pé kí n wà àwọn chat pé kí n wo chat ti ṣe mọ̀ ó wá ń ṣe mí bíi pé bóyá a ti close bí ẹnìkan tó close ẹ ti understand bí ẹnìkan tó close ẹ ó ní pé kí n wo chat ti Bukky Jesse ṣe tán sìn pé à pé irọ́ ló ń pa pé gbogbo nǹkan tó sọ sí mi yẹn pé irọ́ ló ń pa wá wá òpin jọ́ọ̀ la bẹ̀rẹ̀ geography tá à ya map kí ló kàn mí kí ló dé ṣé mo ní mi ò rí ṣé mo ní mi ò gbọ́ mi ò mi ò mi ò mọ̀ ṣé mo ní mi ò mi ò gbọ́ Bukky Jesse ni ṣé mo bí kí familiarity bíi pé bíi pé ti wà familiar síra yín ẹ ti understand bẹ́ẹ̀ yẹn odidi ọkùnrin ọkùnrin tó ní okó lábẹ́ tí ì ṣe pé iwájú òbò pé òbò ló ti ń tọ̀ tẹ́ pé onú okó ẹ̀ ló ti ń tọ̀ odidi ọkùnrin kó a máa rìn kiri bó dẹ̀ ṣe send ẹ̀ sí mi yẹn ó ti send ẹ̀ sí àwọn another person àwọn èèyàn gan tún sọ fún mi pé ó send kíní ọmọ ní kíní ṣe ti rí inú kan bí mi ni pé irú òṣìwò rèé túlétúlé téèyàn téèyàn hundred bá wà ló máa tún yín ká ó máa tún yín ká ps Wùmí ló ń ṣiṣẹ́ fún o òun ló dẹ̀ ń fún eléyìí information ẹ gbọ́ nǹkan tó sọ ni mò ń gbọ́ ó bẹ̀ mí níjọ́ yẹn ó ní àti eléyìí halloween ó ní kájọ wà together now pé kájọ wà together ká parí ìjà ká wà together ó dẹ̀ pé mo wá sọ ó pé mo wá sọ gan níjọ́ yẹn àbíjọ́ kejì ni mo wá sọ ó ní ká ìjà o ká ìjà kí n wà ó kékeré ká wà good time èmi àti pé wà mo ní what do you mean ah, ẹ wo ṣe ìtàbáṣà ti ń kẹ́fì pé àwọn ọ̀dàlẹ̀ kan àwọn olórí burúkú kan pé wọ́n ti ń súnmọ́ sàkà ni ẹ máa lé wọn jìnnà because àwọn náà máa padà gbé yín ṣubú olòṣò lórí burúkú fẹ́ lọ fàmí fún elégùsì kákùlù fún ẹ kákùlù èpè ni mo máa fi pa ẹ́ dànù mí ìkànráyè títẹ ni mo ṣe fi ẹ́ lẹ̀ kò sí breaking news mo ń sìn halloween ló wà lẹ́yìn mi aries bj is life ṣé èmi ló fẹ́ máa lo fẹ́ máa fi ṣe kinní fún kò sí breaking news no more breaking news gbogbo breaking news ti wà lórí lórí igbá lórí punch lórí kinní ẹ tó wá fẹ́ breaking news kó lọ sórí punch ká kùlù fún ẹ breaking news pa nǹkan tó máa ń fẹ́ nìyẹn a tún a tún fi tiẹ̀ sí a tún fi tiẹ̀ sí. Si á tún fi tiẹ̀ sí olóṣì níbi jẹ wà lórí kìíní. so no more Ahem, of course are working for him no Emma, Emma, ẹ má Yomi Fabiyi is not working with any lawyer o so he's not working with any of your lawyer toro Lori Buruku ni gbogbo ya akẹ́ran mérò ní ẹ má ẹ má lọ ẹ má lọ ẹ má lọ kó bá ẹyin ẹlẹ́yin àwọn náà máa tún fa Yọ̀mí Fábíyì fọlọ́pàá lọ́wọ́ àwọn náà máa ẹ nímọ̀ títí tí wọ́n máa fi lọ gbówó lẹ̀ àwọn olórí burúkú kan tó wà níbì kan tó fẹ́ lọ ta ilẹ̀ fí five hundred million náà máa tún lọ gbówó fún ọlọ́pàá tó máa tún lọ fa Yọ̀mí Fábíyì lẹ̀ wọ́n á kàn wá ẹ̀sùn kan fún ni wọ́n kàn ní kó lọ san tax wọ́n lè ní kó lọ san tax ten years pé kó máa ka ten years yẹn bọ̀ wọ́n á kàn gbé fún ẹyin ẹlẹ́yin ni àwọn àwọn olóṣì ẹ̀yin tẹ́pa ayé òye yín ọ̀run gan lè gbè yín torí olórí burúkú ni yín ẹ̀yin ṣe oríire wọ́n bá bí ẹ dáa lọ lọ kó jáde kó ló fẹ́ ṣe breaking news breaking news ipa breaking news wo lórí burúkú yìí ẹja gbọ́. kí n máa repeat repeat it, it is not me as I've told you all even this justice for Mohbad tí mò ń ṣe um, mo kì í pẹ́ lórí eṣinṣin báyìí tí n bá ti sọ̀rọ̀ méjì mẹ́ta mo ti kúrò bẹ́ẹ̀ tèmi àwọn èèyàn lè máa rojọ́ lọ ṣé you understand um, I'm gonna block this person and let me tell you people immediately tí n bá ti block yín be careful of especially ẹ̀yin tẹ́ wà lórí TikTok ìmọ̀ sọ́sìn.